òun ní ń ṣiṣẹ́ rí kò dí ìrìnnà geere àwọn mọ́tò tó kù lọ́wọ́ kò dí wọn lọ́wọ́ torí ọ̀tọ̀ làyè tóun ń gbà kò dẹ̀ dí ìrìnnà mọ́tò tó kù lọ́wọ́ òun lẹ rí yẹn kọ̀ńténà ló ń gbé lọ yẹn think that's about it. I was able to capture the whole thing. Ṣẹtiri kò dín ìrìn àjò mọ́tò lọ́wọ́ àwọn mọ́tò dúró ẹ̀tọ́ wọn ni láti dúró kélé yìí kọjá tírẹ́ẹ̀nì la pè é ó ti kọjá lọ báyìí ṣẹtiri ṣẹtiri àwọn mọ́tò tó kú lè kọjá This is Koiki Media once again Koiki Media representative everywhere in the world Koiki Media bringing the world and reality close to your doorstep.